بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه اليوم تيسي أجاك من تيمية أبو 26 إنه أصل شوال أصل كوا إجماع دون أتي أضمان دون أتي أدمك تيمية أدتا السلام عليكم ورحمة الله وبركاته eléyìí tí a tún fẹ́ mẹ́nu bà lónìí wọn ni alùwòdó alùwàlà ẹ̀rí papọ̀ ní gbólóhùn alùwòdó nígbà tí a sọ pé alùwàlà eléyìí jẹ́rí kan nínú ẹ̀rí tí Sheikh Adam tí wọ́n fi rinlẹ̀ pé àwa Yorùbá ìpínlẹ̀ wa ọ̀dọ̀ àwọn alábáwa ni because àwọn èdè kan bẹ tá àwọn ọmọ dá sí inú ẹ̀ làlù àláwà kéwú nínú ẹ̀ làlù fi rí yorùbá ní lérò pé nìkan lè rí ní yorùbá gàdé ó fi gbé àlù àlá kalẹ̀ bí sápè lálù àlá lọ. ọbẹ̀ pé lábá ẹ̀ náà làtún wí àlùwùdó àlùwàlá nítorí pé dọ́ọ̀dì lè di lọ́ọ̀tì olóòtú wa nù kí ó dá àgbẹ̀rẹ̀ tó ń jè ló láàlì nàmọ́ máa ń wí kánà ọ̀sẹ̀ wà hàn ẹ̀ lẹ́tọ̀ọ́ tó nípa bẹ́ẹ̀ kí ni jẹ́ wògbó òun náà ń pè ní amẹ́rọ̀ọ̀bà ìmọ̀tótó alùpùpù àbí ẹ̀wà nínú sẹ̀ríà òun ni kéèyàn lo omi kó lo omi fún àwọn oríkèé mẹ́rin kéèyàn lo omi sí oríkèé mẹ́rin iwájú pẹ́pẹ́ ọwọ́ méjèèjì pẹ́pẹ́ orí pẹ́pẹ́ ẹsẹ̀ méjèèjì pẹ́pẹ́ kéèyàn wá lo yìí. على صفة مخصوصة في الشريعة lórí ìròyìn tó ṣe pé ṣẹ̀rí àlògbé wa gbé ká lòmù kó mi ẹ̀ kékeré bí wọ́n kàn mú mi ẹ yọ wọn sọ́wọ́ yọ wọn sójú yọ wọn sórí yọba àwọn mọ́sálásí wa rà lórí bí ṣẹ̀rí àtúnyẹ ká ṣe ó tún wá wà lórí àmì ẹ̀ta àbùrù ìlà ní subhana ìyẹn tún fẹ́ kù sí lọ́wọ́ ká dandan ó sì lẹnu tọ́jú dandan fún kókó lákòókò dandan ìpínlẹ̀ ọ̀rọ̀ bá dẹ́gbà tó sọ pé àìsàn lẹ́yìn náà àwọn ìlà kó ìtàṣọ́ra àwọn òṣèlú ojú ìlàkó wà ìdìbò ìlẹ̀ náà wọ́n sábò bí ó sì tó wọ́n àrùn ìlẹ̀kó ìlẹ̀ká báyìí mẹ́rẹ̀ẹ̀rin tá a wí yẹn náà ti jáde nù ayà yìí. ẹ̀yin nígbà gbòdodo ẹ bá fẹ́ lọ sí wọn ẹ fọwọ́ yìí abẹ ẹ fọwọ́ adúlé gbogbo àwọn ọ̀gá tó kó sínú ẹ̀ tá nínú sọlá àṣàlá ń ṣàlàyé ẹ̀ ìyẹn gbọ́dọ̀ ta kókó ní mẹ́rin yẹn nìkan ló wọ́n kọ́ ọ. ọba ní mẹ́rin yẹn ló wọ́n kọ́ ọ̀dọ́kọ mẹ́rin yẹn kò yẹ ṣàlùwà láwọ̀ nítorí pé kò sí ohun láti tó kọ́ àdùn àlàyé tá nẹ́bí bá mú wa lọ ànábì sọlá àtàlà ti ti ṣàlàyé àwọn àwọn ti ṣàlùwàlá fáwọn àlè ọmọ láì ní iye ìgbà ó sì tún fohùn ẹnu sàwọn àlàyé mi lómi ẹgbẹ́ la bá ń sọ nípa ẹ̀kọ́ iwájú yín ní gbogbo àwọn nǹkan tó kó sínú rẹ̀ láàyànjú o pínpín mú yíyọnu ẹ̀rí gbogbo ẹ̀ lọ́wọ́ àánú rẹ̀ o bákan náà ẹ̀ tún fọwọ́ yín títí di ọ̀nà ọwọ́ àwọn ọwọ́ àtònígun bá gbogbo ẹni lẹ́nu rẹ ọkọ sì wá nùrìn àlùwalá fáwọn Uthman bin Affan radiyallahu anhu. láti lọ wá mùsàfù ìjòrò tó sì kù nígbà tá a bá ń pa orí bíi ti ń bẹ́ńbẹ́ o ànẹ́bí ti sàlùwalá fáwọn èèyàn nìyẹn wà àrùtú lẹ́kùn ilẹ̀ kàbá yìí àtẹ̀sẹ̀ yìí ti ní kókó sẹ́yìn. ká sàlùwalá yà ní dandan ni nítorí ọ̀rọ̀ tábí sọ̀lá sọ̀lá sọ pé láyà kó bá lè wọ ọ̀hún sọ̀lá àtàmà àdá àtà ló sáwà sọ̀. ẹnì yóò tí àlọ́ alẹ́ láti jábọ̀ ìyá sómi àbóyá ló ń tábà àbọ̀ tó ń tábà tó bá tí wọn ọlọ́run nígbà tábí sọ̀lá aláàbò. ta ló náà yàn fún mùsùlùmí ni ọbẹ̀ tó káàkiri sálùú ọkàn àbòmí sí oríkì ara mi lásán mùsùlùmí ni tó ti bàlágà tó lè rẹ pé ó sì mọ̀ tó sósìn wọn tọ̀ wọn wá gbèrò àti kírun àti ohun tó wà láìnú nǹkan tó ti fa gbọ́dọ̀ sàlùwàlá àtúnṣe ní àtọ́wà èyí ká lé ọlọ́run ọba subhanahu wa ta'ala fún jọ̀sọ̀ ẹ̀rí ìgbà wo ló wá fi dẹdẹ láti sàlùwàlá yìí tí ẹ bá fẹ́ lọ kírun ni àtàwọn nǹkan ti ń bẹ lábẹ́ rẹ̀ àtàwọn nǹkan bẹ lábẹ́ rẹ̀ bíi tọ̀wá sọ pé fún òun lákòókò sọ̀rọ̀ fámìlì sọ̀lá sọ̀lá pé ìyá bani abdulmanaf ẹ̀yin bani abdulmanaf gbogbo ẹni yòówù tọ́bi wá sí hárọ̀mù tó wá yí ká ọlọ́run lákòókò yòówù torí ọjẹ́ ẹ gbọ́dọ̀ kọ fún ọ ó sì tún fẹ́ẹ́ sí mẹ́fílà tí wọ́n ń pè ní sọ̀rọ̀ àtọ̀tọ̀ wa sobi àlàyé àwọn aláṣẹ nínú yẹn gbàtọ́ bá tó ti lọ́la láti máa tẹ̀síwájú lórí ẹ̀ سبحانك اللهم